Hello guys, everybody, how you doing? If you are new to my channel, you're welcome and if you are an old or returning subscriber, thank you so much for your support. My name is Alice Babs and you're welcome or you can also call me Capes Babs and Cape Babs, Oh, Cape! So, today I want to do my uncle challenged me. I didn't know you used to watch my videos so he challenged me that I should do, I should speak only Yoruba. I'm a Nigerian, so one of our languages in Nigeria have over 500 languages, but classified into three languages, Yoruba, Igbo and Hausa. So I'm under the Yoruba category and he challenged me to speak <laughs> Yoruba. Yoruba throughout. At least I should try speaking Yoruba. So I'm going to try speaking Yoruba, and that's if I can. Like I'm going to speak Yoruba all through. So this is not my normal background and my in uh, workplace. So probably people who don't to combine things speak in Yoruba. They speak languages, they barely speak English though. So I may try to film that part, but I'm not going to show their faces because I don't know how they're going to react to it, and obviously I'm shy also. So I'll just speak Yoruba without them knowing. Alright, so you guys stay tuned. mi Alice Bags um, mo fẹ́ ṣe ètò tí mo fẹ́ ṣe lénìí ni ètò kí n máa sọ èdè wa èdè èdè Yorùbá wa tí màá sọ tí mo fẹ́ sọ ni mo fẹ́ sọ lónìí ni so mo fẹ́ kí ẹ gbádùn ètò yìí mo fẹ́ kí ẹ gbádùn eléyìí tí mo fẹ́ ṣe lénìí ẹ má gbàgbé láti mi ní ìka ìka sókè kẹ drop a comment díẹ̀ ní ìsàlẹ̀ kẹ̀dẹ̀ subscribe ẹ má gbàgbé yẹn so don't forget to like comment share and subscribe because this is going to be banger torí fídíò yìí máa wà ẹ ṣó yẹ yín ṣé ṣé ó yẹ alright so màá rí yín later màá bá yín sọ̀rọ̀ later so nísìnyí mo fẹ́ gbá. Mini update gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ lẹ́nu although ara mi ò yá dẹ̀ but mo ń try láti ṣe content fún yín mo dẹ̀ ní àwọn content tó ń bọ̀ tó ń bọ̀ and ó dà pé kí ni yóò clear ìlú bọ̀. Mr. Zentad ó ti wọlé but wọ́n ti dé. so àárọ̀ yìí nígbà tí a débi bàbá mo. fẹ́ lọ síbi tí ẹ lè rí mi dáadáa torí reflection okay? àárọ̀ yìí tí nígbà tí <coughs> mo ṣáà jẹun mo dẹ̀ jẹ bread àti butter mo dẹ̀ mu mi sí mo kí n láì kí n máa mu tea tí mo wá lọ síbi kan mo lọ ṣe nǹkan mo dẹ̀ padà wá síbi pos mo lọ gbẹ padà wá then mo tún jẹun sí i torí bí n pa mi iṣẹ́ bíbá ti pọ̀ jù kí ló dé so. basically um, ní papọ̀ gbogbo nǹkan tí <laughs> gbogbo nǹkan tí mo ti ṣe nìyẹn mi ò lè fídíò mi ò lè fídíò nígbà tí àwọn kọ́sítọ́mà bá ti ń wá torí mo ṣáì and fóònù mo dẹ̀ ń lò wọ́n máa ma rò bóyá kí ló ń ṣe lé kí ló tó fi ń fídíò wa kí ló tó fi ń rẹ́kọ̀d tó fẹ́ fi wá ṣe oyè yín so mi ò lè ṣe mi ò lè ṣe bẹ́ẹ̀. Uh, yeah so kí ni kí ni nǹkan tí mo fẹ́ tún sọ mi ò tẹ̀ láì di ẹ̀kọ́ tí mo fẹ́ sọ. ẹ everybody um, so I let lẹ́sìn please what's this was time. A ni time. seven thirty one. Eh? seven thirty one that is aago mẹ́ta <laughs> aago aago seven thirty one aago seven thirty one wait wait I know it let me um, seven is méje that's to eight so you say me, um, méjì dín méjì dín thirty eight méjì dín no méjì lé no no no. straight. Ah, oh, shit. I don't know. I don't know. Is it clear? Like, let me use the back camera. The cross-dresser bus. Chosen said that why boys look like to sleep naked. He also sleep naked because he has skin. <coughs> so this is our goal. thirty. Seven something. Sha, sha, knock seven something. mo rò mo rò bóyá kíní yìí kúrú vlog tí mò ń ṣe yìí ó kúrú díẹ̀ so màá ṣe vlog tí mo bá délé àti bóyá àárọ̀ ọ̀la náà màá sì ṣe vlog fún yín kẹ́ lè rí bí mo ṣe sọ yorùbá ṣe rí sí pé yorùbá mi smooth ó clear ó wà dáadáa ó wà káàpé tó tá a bá ti délé àbí tá a bá ti wà lójú ọ̀nà ni màá wá continue ní tí mò ń ṣe ń sìn torí pé ehm, ẹ mọ̀ náà gbogbo ẹ ṣáà ẹ ṣáà ó ti yé yín yín alright. A few moments later. Ah. àwọn Lámìdé ti jáde. ẹ ẹ dèmí náà ń jáde bẹ́ẹ̀ and favour come and say ẹ wá sọ hi ẹ kí àwọn èèyàn mi ẹ kalẹ̀ o. mo wájú o bàbá. ẹ kàn ẹ dúró ẹ gbọ́wọ́ báyìí. ọ̀tọ̀. Okay bí àwọn àwọn ọkọ̀ nàìjíríà ṣe máa ń wa àwọn ọlọ́kọ̀ nàìjíríà ṣe máa ń wa ọkọ̀ sọ. bóyá <laughs> máa sọ o máa mo ń ṣe kí n sọ no mo ń ṣe yorùbá kí n sọ yorùbá fún ọjọ́ kan fún fídíò mi nìkan. so àti ah orí fọ́ mi. ṣé ẹ ti sọ fún ẹ̀gbọ́n mi pé ọ̀nà yìí la máa gbà. mi gbọ́ kí n díẹ̀ kí n gbé máa kọ́ mi kí ni mo jẹ látàárọ̀ náà. bread bread did you carry that bread. a kúrò nílé láàárọ̀ kùtùkùtù like she woke me around six wọ́n wọ́n jí mi ní aago mẹ́fà. aago méje náà. before méje sef <laughs> àbí náà ẹ máa wo bọ̀bọ̀ ìṣá torí ọkú ni mo ṣe ń ṣe fídíò yìí. ilé sọ ọkú. ọkú ni pé ó lọ ṣe program ẹ ní Yorùbá <laughs> àwọn máa bá post ẹ fáwọn èèyàn tó máa rí. ọmọ yorùbá ni kó lọ ṣe ní yorùbá. àyíká ìlú rere ìlú ọlọ́lá. ẹ̀gbà ọmọ Ìdìṣàbí. yes that's it na what's the anthem. wọ́n kò sùkúù ní kínní. ìṣẹ́yà ìṣẹ́yà ìṣẹ́yà ọmọ ògùn rí iṣẹ́ mà yá o. ẹ̀yin ọmọ òògùn ṣe gírí. ọmọ ogun kì í ṣọ̀lẹ. I don't know it o. ọmọ ogun kì í ṣọṣẹ́ all those ọmọ ogun kì í ṣọṣẹ́. ẹ bẹ̀rẹ̀ bẹ̀rù o iṣẹ́ pọ̀ ṣe rí bí àwọn pípọ̀ yìí ṣe máa ń wa mọ́tò gan-an. ẹ jẹ́ kí n mú you go. every morning mommy and evening we are always singing the national day. okay in your this thing. kankan pace mi sí Lagos jàre kan pace mi sí Lagos mi ò fẹ́ ìrìnkúrìn òṣì. a lọ sóṣù. ẹ ẹ sífà ṣọlẹ pọ̀ tí bẹ́ẹ̀ ẹ má wọrí mi wá mọ́. ẹ ẹ eh, eh, I will just wait. <laughs> Mm-hmm. Boy, don't you want to explore? You go to Oyo State. Eh. <laughs> I sha don't well, want somewhere far. I don't like stress. It's not because it's uh, situation. It's not like.

mo gbàgbé láti mo gbàgbé láti continue video tí mo ti ń ṣe ní àti ibi ọjọ́ méjì àbí mẹ́ta tó lọ sẹ́yìn bọ̀ ṣùgbọ́n tẹ́ bá fẹ́ kí n máa ṣe irú fídíò báyìí kẹ́ jẹ́ kí n mọ̀ lórí comment kẹ́ má gbàgbé láti fún ní thumbs up kẹ́dẹ̀ drop a comment kẹ́dẹ̀ drop nǹkan sísàlẹ̀ bóyá èyí tí mi ò pronounce dáadáa ni àbí tí mi ò sọ dáadáa ni àti kẹ́ ẹ má gbàgbé láti share sí àwọn ọ̀rẹ́ yín àwọn family yín kó lè enjoy and kó lè watch video tí mo ṣe ń bíbá ẹ ṣe púpọ̀ fún ìdúró yín àti ẹ ṣe torí pé mo mọ̀ pé ẹ gbádùn ètò yìí tí mo ṣe lónìí kí olúwa kí ó wà pẹ̀lú yín àti ẹbí yín may God's grace always be your shield. if you want to see more of these videos or you want to learn more let me know in the comment section below make sure you like comment share and subscribe and don't forget to and don't forget <laughs> that god's grace is always your shield bye guys thanks for watching Haile, Alice, Haile, Alice, Haile, Alice.